dédé dásìkò yìí gbogbo ẹ̀rọ lólùfẹ́ wa pátápátá jákèjádò nàìjíríà ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní láti wọ́n gbọ́ mi tàbí kẹ̀ ẹ̀yin wo lórí fóònù yìí ni ẹ wá fi sí spíkà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi òkè wọ́n kì í kàbọ̀ sórí ètò àkọ́tẹ̀ ètò fẹ́ràn jùlọ it's Miliki Express Thursday pẹ̀lẹ́mi ọmọ yín olórí olúwakẹ́mi ìyàndá ọmọ kí n tó kọ́ ságbá mi ètò mọ́mọ́ jẹ́ kó yé wa wípé ẹ̀bùn pàtàkì tí fún ènìyàn láyé òun náà ni ẹ̀bùn àkókò nítorí pé àkókò jẹ́ ohun tí <laughs> ẹ ò lè rí gbà padà mọ́ láíláí fún díẹ̀ yìí ẹ fún ara yín gangan ẹ̀yin gangan fúnra yín ẹ nílò àkókò tó yanrantí ẹ fúnra yín lákòókò pàápàá jùlọ láàrin ọkọ àti ìyàwó màá bẹ̀ yín máa rọ yín kẹfura yín ní àkókò tó dánmọ́rán àkókò tó yanrantí láàrin àwọn òbí sí ọmọ ẹ rí dájú pé ẹ̀ ń create àkókò ẹ̀ ń create attention ni ẹ̀ ń fura yín látẹ́ńṣọ̀n tó ṣe kí ni tó yanrantí tó jẹ́ gbòógì láàrin mọ̀lẹ́bí ẹ rí dájú pé ẹ̀ ń fáwọn ẹbí náà ẹ̀ fún ọ lákòókò pàápàá jùlọ ẹ̀yin jẹ́ ọkùnrin tó yẹ pé yes ẹ níyàwó àfẹ́sọ́nà tàbí kẹ̀yin jẹ́ bí obìnrin ẹ lọ́kọ àfẹ́sọ́nà ẹ rí dájú pé ẹ fúnra yín ní àkókò tó yanrantí kí ìrìn àjò ìfẹ́ yẹn kó ba lè ṣe kí ni kó ba lè dán mọ́rán. <laughs> yes sorry Miliki Express lẹ́ni oh my god Miliki Express lẹ́ni ó dùn ó máa ta azin ó ta lẹ́nu torí pé kí ni atátó iyọ̀ dùn yes lórí Orísun náà la wà nítorí pé àwa gan b bá ṣe wà lórí Orísun àwa gan fún yín ní àkókò tó ṣe kíni tó jẹ́ gbòógì tó yanrantí àkọ́ fún yín lákòókò nìkan à ń fún yín láwọn nǹkan tẹ́ pé wọn máa múnú yín dùn ní gbogbogbà lóòrèkóòrè pàápàá jùlọ opportunities ẹ yẹ pé yes lọ́lọ́wọ́ pákó tí ò ṣe kíni tí ò fani lápò ya kí ni opportunity tí mo wá ń sọ yìí ó náà ní polówó ọjà yes ẹ gbé polówó ọjà yín wá ẹ gbé polówó ọjà yín wá gbàngàn ẹ gbé polówó ọjà yín wá <laughs> ẹ wọ́n bá wa dòwò pọ̀ ẹ ṣe ìpolówó ọjà tó yanrantí láti lè ṣe kíni láti lè ṣe àfihàn gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe nílé iṣẹ́ yín lọ́lọ́kan òjọ̀kan ṣé fashion outfit lẹ́yìn níní àbẹ́yìn ní production company kan tẹ́ pé bóyá ọ̀dà lẹ́ ń ṣe ni o bóyá production tẹ́yìn ṣe bóyá nípa ti ara pé yes èèyàn ń para èèyàn ń ṣara lóge ni àbí kẹ̀ bóyá production tẹ́yìn ṣe ń company ó ní ṣe pẹ̀lú ohun èlò tí wọ́n ń lò fún ilé kíkọ́ ẹ wo ẹ tẹ ṣàṣàkẹ́ pé nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín tẹ́ ẹ bá ti pè wá lọ́wọ́ kan báyìí lánàá àbàṣe kí ni la máa jẹ yín ní o pàápàá jùlọ gbogbo ẹni tẹ́wọ́ wò pé yẹ̀ ti bẹ̀rẹ̀ ọdún làwà ẹ ti mú déètì mo gbàládùra pé gbogbo àtàfẹ́ gbogbo ẹ̀yin tẹ́fẹ́ ṣe ìyàwó yẹn ẹ̀sùn máa kàn wọ́ <laughs> tẹ́fẹ́ ṣe ìyàwó tẹ́fẹ́ ṣe ìṣílé tẹ́tù wò pé twenty twenty ọdún títí wa ni ọdún gbogbo wa ni láṣẹ̀dùmá ẹ pati yín wá ẹ gbé ayẹyẹ yín wá ẹ jẹ́ káwa ṣe kí ni kaba yín fẹ́ lójú ká fún yín láwọn fọ́nrán tó yẹ ògò oh tẹ́ bá ń gbọ́ hundred percent quality àwa làwọn à ń bẹ̀ a máa fún yín tínú yín dẹ̀ máa dùn tẹ́yìn gan bá jókòó tẹ́ bá fẹ̀yìntì tẹ́ bá wo fọ́nrán pati yín báyìí máa wọ́n pé yes lórí Orísun àwa nìkan la ní májìkì ẹ̀ lọ́wọ́ àwa nìkan la lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún díẹ̀ yìí ẹ gbé gbogbo pati yín wá ìṣílẹ̀ ni o òkú àgbà ni o ìkómọ ni in short mo fẹ́ gbé bébì ẹ̀dẹ̀ jọ <laughs> mo fẹ́ gbé bébì mo fẹ́ gbé ọmọ yín pé yes àwọn níbi tá a ti ń ṣèkómọ báyìí iṣẹ́ yìí náà ti rí pé bébì fine ó rẹwà <laughs> ẹ gbé gbogbo ìkómọ yes ayẹyẹ kọmọ yín ẹ gbé wá kaba yín ṣe àbí birthday lẹ́yìn fẹ́ ṣe àbí ìyàwó lẹ fẹ́ ṣe kí ló ṣe wá omi ni wọn àwọn òkè ń bẹ́ni kẹ́ni ṣọ̀tá ẹ tẹ́ ṣàṣàkẹ́ pé nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín tẹ́ bá ti pè lọ́ọ̀kan náà la máa yín lò màá tún máa fẹ́lẹ̀ sọ wípé fún gbogbo àwa tó yẹ pé yẹ̀sà ní talent kan tàbí òmíràn ẹ pè tàbí kẹ́kọ̀ọ́ sí wa lórí gbogbo social media platforms wa on Facebook, Twitter, Instagram at Orison TV ni and of course lórí website wa it's www.orison.tv máa ma sọ pé yes lórí Miliki Express lẹ́yìn ẹ má yẹ kí n bẹ́ spíkà no no no no no mi ò fẹ́ bẹ́ spíkà ẹ kàn ṣe mí ní fẹ́ràn kan ẹ wọ́n kan fìdílé and let you know ẹ kà búgì kà jọ ṣe é kà jọ have fun yes pàápàá jùlọ fún gbogbo àwọn obìnrin tí ẹ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ṣáà máa lọ síbi kankan ẹ má sọ pé táà mi lẹ fẹ́ lọ check nǹkan tẹ́ ẹ̀ ń dín lórí náà because ohun tí mo máa yànnà náà oh my god àwa gangan ló ń bá wí àwa gangan ló máa ṣe lóore gbogbo wàhálà oh mi ti ẹ̀ fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ no no no no mo ti fẹ́ máa no ẹ jókòó ẹ wá lọ síbi kankan ọkọ mi gasiloreto lẹ́ni àjọ máa ṣe fàájì àjọ máa mílíkì ní báyìí ẹ ká lọ gbọ́ attention láti ọwọ́ Tiwa Savage Miliki Express ó ṣe ń tẹ̀síwájú pẹ̀lẹ́mi ọmọ yín olórí olúwakẹ́mi ìyàndá ẹ kú kalẹ̀. attention attention yes tá a bá ti fúnra yín látẹ̀ẹ́sàn tó dánmọ́rán àti tó múnádóko tó ṣáná wọlé ẹ yá lúkọ̀ ìwé ni o tí wọ́n bá ti fún yín látẹ̀ẹ́sàn ẹ gbà mọ́ yá lúkọ̀ ìwé kẹjá pa <laughs> but actually àkókò tó dánmọ́rán ẹ rí dájú pé ẹ̀ ń fúnra yín ẹ rí dájú pé ẹ̀ ń fún ẹni tó bá nífẹ̀ẹ́ yín attention lẹ́sẹ̀ gbọ́sọ̀rọ̀ látọwọ́ Tiwa Savage abala tó pọ́n tó sùkọ̀ báyìí òun náà ni abala lifestyle tips kí nìkan ta fẹ́ sọ̀rọ̀ lé lórí ohun tá a máa sọ ni wípé bí a ṣe lè ní ojú àti ara tó lálàáfíà tó gúnrégé tó dẹ̀ dùn wò àwọn ọ̀nà tójú wa fi máa fresh tàbí ni máa ní ìná oríṣiríṣi kọ́lọ̀ lára tàbí ni máa ní pimples àbí nǹkan kankan kan lákọ̀ọ́kọ́ ẹ rí dájú wípé ẹ ń ṣe kí ni you're wearing sunscreen kí ni nǹkan tí mò ń ṣe láti sọ ẹ rí dájú pé ẹ ń lo nǹkan tó ní ṣe pẹ̀lú um, tí ò ní jẹ́ kí òòrùn máa ba ara jẹ́ tí ò ní jẹ́ kí òòrùn máa penetrate sínú skin wa débi pé èèyàn fi mama ní sunburn èèyàn mama ní acne èèyàn mama ní breakout because mo understand pé púpọ̀ nù wa iṣẹ́ nùrùn là ń ṣe ẹ ti understand a lè kò ṣe máa torí bọ̀ ní a lè ṣàlẹ̀ máa wọnú òrùn òun iṣẹ́ tá à ń ṣe àmọ́ nígbà tí èèyàn bá ti mọ nature iṣẹ́ tó ń ṣe ẹ ṣe láti rí dájú wípé òrùn ni mò ń lọ yìí tó bá yẹ pé lightning cream lẹ́ ń lò ẹ má lò láàárọ̀ ẹ má lò lálẹ́ torí tẹ bá lò láàárọ̀ tẹ tún lò lálẹ́ iṣẹ́kíṣẹ́ ló máa máa ṣe iṣẹ́kíṣẹ́ tí mo ní mí ni wípé bóyá for the first two weeks ẹ máa rí pé wà okay and after three weeks ẹ tí ń lo cream day half ẹ ti máa sọ pé ọ̀rẹ́ mi jọ kíní yóò máa ṣiṣẹ́ lára mi mọ́ then ẹ má ṣojú kòkòrò any product tẹ bá fẹ́ rà ẹ rí wípé ó ní uv as in any product tẹ bá fẹ́ rà ẹ bèrè dáadáa ẹjọ ṣé lè máa protect ara mi from sunscreen then tẹ bá ti ń jáde ṣó máa protect ara yín from sun exposure tẹ bá ti ń jáde ẹ dájú pé ẹ tún ní sunshade tẹ máa ṣe kí ni tẹ máa wọ̀ sójú yín kí sunburn má bàa ba ojú jẹ́ kó má bàa ba fine girl jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà rí wípé ẹ make sure pé ẹ ń fọ ojú yín nígbàdégbà ní gbogbo ìgbà láàárọ̀ ni ẹ̀ ń fọjú lọ́sàn-án bóyá ìtẹ̀ wá rí pé òkè ẹ̀ wà lé àbí ọ́fíìsì yín ẹ ní access ibi tẹ́ ti lè rí omi lò ẹ dẹ̀ lo makeup lọ bí iṣẹ́ why not clean your face ẹ fojú kò sí nǹkan tó fi ń ṣèyàn nítorí wípé ìdọ̀tí pàtì ẹ̀ ń jáde à ń have a walk à ń stroll iṣẹ́ wa láàárọ̀ látàárọ̀ ṣúlẹ̀ sweat ń gbà mí gan pàápàá ẹlòmíì tí sweat bá yọ sílẹ̀ kò nínú ó máa gbẹmọ lára náà ni gbogbo àwọn nǹkan báyìí ìdọ̀tí oríṣiríṣi dẹ́ńtẹ́ bá tún lo wave on wave on tó bá fọ̀ sí ojú yín àwọn oil tẹ lò sínú wave on yẹn àwọn cream tẹ fi pa á máa ṣe kí ni á máa kan skin yín á máa kan ojú yín all the time and tó bá ń ṣe irú nǹkan báyìí a máa block pause yín tó bá dẹ̀ ti ń block pause èèyàn máa máa ní acne èèyàn tètè máa máa dàgbà ní time tí ẹni tó ṣe thirty a máa look forty ẹni tó forty a máa look hundred kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ so fún díẹ̀ yìí ẹ rí dájú pé ẹ̀ ń fojú yín all the time tẹ́ bá ní ọ̀rẹ́ tó jẹ́ pé tó bá fẹ́ kí yín ọ̀nà tó lè gbà kí yín náà ni wípé tí òun ṣọkọ yín ìṣẹ́jú ìṣẹ́jú ojú yìí kò jẹ́ ọkọ yín gan ìṣẹ́jú ìṣẹ́jú wọ́n ti ń fọwọ́ kan ojú wọ́n ti ń fọwọ́ pa yín lára ẹ mọ̀ ẹlòmíì ẹ̀ mọ́ bí tó ti ń gbé ọwọ́ yẹn bọ̀ torí germs ẹ̀yin máa rò pé ọwọ́ lásán náà ni wọ́n fi kàn yí ẹ̀sọ́ ọwọ́ lásán ni mi sọ pé bóyá wọ́n fògùn sí but then ìdọ̀tí tí wọ́n ti fi ọwọ́ gbé tó bá fọwọ́ kàn yín lójú ó máa affect yín á di pé kẹ́ máa react nǹkan tó ń ṣe lẹ́ni tó ṣe lọ́la tó ṣe lọ́túnla by the time ìjọba máa rí result ẹ̀rí pẹ́ tí ní stubborn pimples another thing tí máa tún sọ fún wa ni wípé ẹ make sure pé pillowcase yín ẹ̀ ń keep it clean ó yà yín lẹ́nu ẹ má yẹ kó yà yín lẹ́nu torí pé ohun tá a fi ń rọrí ẹlòmíì lè má fọ pillowcase ẹ oṣù kan a ní ṣèbí pillowcase ní after all apàbẹ̀ kan ni mo sùn sí kò dọ̀tí náà pillowcase mi ṣèbí orí mi ni mò ń gbé sí yes orí yín lẹ̀ ń gbé sí bọ̀ kò sí bí ọ̀ṣẹ̀ lè clean nínú ilé tó dust a máa ra ẹyin olè tilẹ̀kùn mọ́ dust a ní one way or the other tó máa fi penetrate wọn ní ìyẹn àkọ́kọ́ èkejì mo tún máa padà sọ̀rọ̀ nípa àwọn nǹkan tá a fi ń pa orí wa ẹ máa tún gbórí sí i ohun tá ṣe lénìí tẹ̀ṣe lọ́la tẹ̀ṣe lọ́túnla ẹ má gbà pé ojú wa là ń gbé sí ìsídà kẹkọjú báyìí sórí pílò àbí kẹkọjú báyìí sórí pílò kò sí kò sí àwọn debt tó ti tẹ́ ti gbé wá láti ta ẹlòmíì bá dé láti ìta fọ́ọ̀sì tó máa kọ́ ṣe ni pé máa kọ́ wó sórí bẹ́ẹ̀dì at the end of the day ẹ máa dìde ẹ máa lọ wẹ̀ ẹ jọ̀ọ́ ṣe ẹ máa wẹ̀ pílò bẹ́ẹ̀ ṣe lọ wẹ̀ yẹn ẹ ní wẹ̀ pílò of course so fún díẹ̀ yìí àwọn debt tí ara ti kó tẹ deposit sórí pillow yẹn ẹ̀yin náà lẹ tún máa lọ wẹ̀ tẹ tún máa fara kó tẹ bá dẹ̀ ti fara kó padà ohun tó máa dá padà sára skin ni obviously germs ni tó bá dẹ̀ ti dá padà oríṣiríṣi breakout ló lè ṣẹlẹ̀ ẹlòmíì ní sensitive skin so fún díẹ̀ yìí ó lè fa pé kẹ́ ní um, oríṣiríṣi spot lójú ẹ̀kọ́ ìpẹ́ ń lo cream ẹ̀ jáde gan-an àìjáde yín fún bí ọ̀sẹ̀ méjì ojú yín ò smooth àìjáde yín fún bí ọ̀sẹ̀ méjì ara yín ò dán ẹ̀dẹ̀ ń lo product ẹ̀ ń lo good product àwọn nǹkan tó máa ń fa àwọn nǹkan tí ọkàn wa ò kí ń lọ síbẹ̀ tó máa ń fa kíni tó máa ń fa ìjàmbá fún ara wa òní fún yẹn. nígbà ìka tó tẹ̀síwájú ẹ̀ka lọ ṣe kíni ẹ̀ka lọ tún fẹsẹ̀ rajó díẹ̀ ká lọ jókè náà ọmọ ẹ̀sọ́ ẹ̀ tí ilé di ipa wọn yéé wà pa. <laughs> ẹ pa wọn láti ọwọ́ Ọlámídé ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú ẹ kalẹ̀. yé yé yé <laughs> oh god ṣé mo get bí wọ́n ṣe ń gé ọ ẹ ọwọ́ eh? <laughs> eh, sexy ladies pa wọn yé pa wọn ẹ yes sexy ladies pa wọn pa wọn left and right ọ̀nà tí àwọn sexy ladies fi lè pa wọn òun ni pé ní fine face clean face clean skin tí o bá ti skin tí o ti fine tí o fresh mi mo bí tẹ́ fẹ́ pa wọ́n sí o bóyá <laughs> pa wọ́n yẹn bóyá ara yín lè máa padà get <laughs> alright pa wọ́n láti ọwọ́ Ọlámídé lóyún tẹ́ṣẹ̀ gbọ́tọ̀ yẹn adẹ̀ṣe ń tẹ̀síwájú ní ẹ̀ka ti bí a ṣe lè ṣe kíni bí a ṣe lè tọ́jú ojú wa àti ara wa tó máa fi ní àlàáfíà tó dẹ̀ máa fi ṣe kíni tó máa fi gúnrégé mo ti sọ fún wa bí a ṣe máa máa rí dájú pé à ń fọ wa lóòrèkóòrè yes ẹ máa fọ ẹ avoid òòrùn ní gbogbo ìgbà then èyí tí máa tún sọ fún wa ń sìn òun náà ni wípé ẹ rí dájú pé ẹ ń change makeup brush yín ẹ ń clean ẹ all the time or tẹ́ bá ti pẹ́ ó ti lo bí ọdún mélòó kan lọ́wọ́ yín ẹ graduate ni ẹ jọ bẹ̀rẹ̀ yunifásitì ni ẹ tún jọ graduate àǹtí. ara ìsọjà gan sọjà kan bóyá ọ̀nà ṣápálí ṣápálí náà wẹ̀ sàárà ẹ̀ máa fọ̀ bóyá ọ̀nà dúró ń bẹ̀ <laughs> oh god oh wale oh yanjo okay soja go soja come yes soja go soja come come do wetin you wan do otherwise ma japa o. alright soja láti ọwọ́ fast featuring simi lórí tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ yẹn orin tọ́pọ́ tuntun kan tí mo sáré fún yín mo ní extra lọ́sẹ̀ yes extra mo kàn fẹ́ ṣọ́ọ̀kì mi ní ṣe mẹ́ta máa ṣe mẹ́rin ẹ get ok ẹ kàrọ gbọ́ class kid láti ọwọ́ Davido featuring Nasty C Miliki Express ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. dọ̀rọ̀ out dọ̀rọ̀ lórí Orísun olórí sef dọ̀rọ̀ dọ̀rọ̀ dàdí ìbọn ó yẹ kẹ́ ti mọ̀ mo náà kọ́ gbádùn dọ̀rọ̀ tó ṣe gbọ́tọ̀ ẹ̀ látọwọ́ Mavis record àwọn ojú tẹ̀tẹ̀ rí inú ẹ̀ ẹ̀rí pé ó make sense ó make brain ẹ̀rí pé throwback tí wọ́n fún yín lọ́sẹ̀ yìí oh god hundred percent tẹ́ bá pàtó fún màá pàtó fúnra mi. ara <laughs> ní báyìí ẹ̀ka ṣe kí ni ká ara bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ tá a bá ń gbọ́ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹ̀gẹ́ ká bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹ̀ka catapult ká gba síwájú ká fast forward ẹ̀ka lọ gbọ́ current song ọ̀rọ̀ la fẹ́ lọ gbọ́ mo sọ fún pé lórí ètò lẹ́ni yes all round flenjo ni all round fàájì all round miliki kátójọ miliki sọ́bọ̀ wájú kájọ miliki sọ́bọ̀ wájú. ẹ kọ́ra wá flenjo látọwọ́ um, lyricash featuring Duncan Mighty ètò ṣì ń tẹ̀síwájú yes yes yes Oh, yẹ ká wá something fún mi thank you olórí thank you like yes <laughs> because mo pé bẹ́sẹ̀ wà nílé tàbí wà lẹ́nu iṣẹ́ ẹ e kàn ń gbádùn lunch hour yìí ni ẹ kàn ń gbádùn ọ̀sán ẹ̀ bó ṣe rán dùn yìí nù pẹ̀lú àrùn tí mo fún yín lọ́lọ́kan òjọ̀kan yes ní báyìí kó tó wípé mo lọ lórí ètò mi ò ní ṣáláà má sọ fún wa wípé ẹ e jẹ́ ká fi ọ̀rọ̀ ilé ká fi sọ́wọ́ sí wa ẹ e má jẹ́ ká fi jẹun nítorí pé tí ètò Miliki Express bá tán tó bá lọ bí mo ṣe ń lọ yìí ó di dandan ọ̀rọ̀ tí a bá jọ bára wa sọ tá a bá fi sọ́wọ́ sí wa á wúlò fún wa ní báyìí ẹ jẹ́ ká jọ máa ní àkíyèsí tó yọrantí àkíyèsí nípa kíni ẹ ká máa ṣàkíyèsí ohun tí a bá mú tó bá ń kọjá lọ sí ẹnu wa ẹ jẹ́ ká máa ṣe àkíyèsí ohun tí a bá mú lọ sẹ́nu wa kì í ṣe gbogbo ohun tójú rí àbí tó ń run dídùn ló yẹ ká máa ṣe kíni ká máa sọ wípé ẹnu wa gbúdọ̀ jẹ mo gbà ládùúrà fún gbogbo ojú tó ń wò wá wípé ohun tó máa pa wá kò ní hùn wá jẹ láṣẹ Èdùmàrè ọ̀rọ̀ bí mo ṣe wá lọ jẹjẹ jẹjẹ mi ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí sọ fún wa wípé ìpolówó ọjà ó ṣe kókó ó ṣe pàtàkì <laughs> ìpolówó ọjà tó yọrantí níléeṣẹ́ Orísun torí tí la ṣe wà ń bí láti fún yín ní àwọn um, ìpolówó ọjà tó jẹ́ pé tí àwọn èèyàn bá rí inú tẹ̀yìn gan tẹ̀ wá nílé inú ẹ̀yìn tẹ̀ ní business gan inú yín máa dùn wípé yes kíkọ́ ṣe ká ṣe àfihàn o nítorí pé káwọn èèyàn lè máa bá yín ṣe kíni kí wọ́n máa patronize káwọn èèyàn lè máa bá yín ra ọjà kẹ́lẹ̀ ní distributor tó pọ̀ jáǹtẹ̀rẹ̀ jákèjádò nàìjíríà àti ní òkè òkun fún jẹ́ yìí ẹ pé nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín láti lè máa bá yín ṣe àfihàn um, ọjà yín lọ́lọ́kan òjọ̀kan ìpolówó ọjà tó péye dẹ́ẹ̀ máa tún máa sọ pé fún gbogbo ẹni tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ lọ́dún yìí ayẹyẹ tí Orísun ò bá ti dé ayẹyẹ tí Orísun ò bá tí ì dé kò tí ì pé as in it's not complete ok ṣe àláìkò ojú tó gún régé ẹ láìkẹ láìkẹ láìkẹ rí mi ẹ pè wá ẹ jẹ́ ká wá bá yín ṣe kí ni ẹ jẹ́ ká wá bá yín ṣe àfihàn ayẹyẹ tẹ́ bá ń ṣe ká bá yín fẹ́ lójú yálà um, pati àgbà ni like òkú àgbà birthdays ni abi, ẹ̀yin fẹ́ ṣe wedding abẹ́fẹ́ ṣèṣílẹ̀ ẹ má gbàgbé kó mọ mo fẹ́ gbé bíbí ìbejì ní kẹgbí kẹpẹ mi o mo fẹ́ beji. ìbejì ẹ pé nọ́mbà tó lọ lọ́jọ́ mú máa wúra yín tẹ́ bá ti pọ̀ wá lọ́kọ̀ báyìí la máa dá yín lò tẹ́ bá ti wá ní talent tó yanrantí tẹ́ wò wípé ọlọ́run fún yín ní talent yìí má ṣe rí talent rẹ mọ́lẹ̀ o arákùnrin olùwà yóò béèrè lọ́wọ́ rẹ̀ ń tó fi ṣe fún ìdí èyí gbogbo talent ẹ bá ní ẹ má wọrí àwa wà níbí we gallant lórí Orísun we dey here we dey for you anytime any day yes ẹ bá fẹ́ kàn sí wa lórí gbogbo social media platforms wa pátápátá facebook instagram twitter at orisun tv ni and of course lórí website wa it's www.orisun.tv ẹ wọ́n pé yes ẹ fẹ́ béèrè kankan lọ́wọ́ mi abẹ́ni kankan tẹ́ fẹ́ sọ abẹ́ni throwback tẹ́ bá fẹ́ ẹ lè kàn sí mi lórí facebook mi olórí olúwakẹ́mi ìyàndá lórí facebook lórí instagram at olórí olúwakẹ́mi òun ni lórí Instagram bá ṣe wá lọ ká fi ìdùnnú àti ayọ̀ ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ mọ bá ṣe máa ṣe of course mi kàn ní jáde bẹ́ẹ̀ kí n kàn fún yín lẹ́bẹ̀ẹ́ no no no no no mo máa fún yín lórí ẹ kàn lọ jẹ̀gbádùn olówó láyé mọ̀ láti ọwọ́ Mr Flo bye.